ayé wa mo ló yàtọ̀ àdánwò kó ọ̀tọ̀ọ̀tọ̀ lé àdánwò ńlá ńlá wa àdánwò ńlá kò sẹ́ni rógùn àdánwò ṣe àdánwò ńlá gàlágà jù kó má ṣe rí wa mú bó kọjú sí ẹ̀ kó tá bó kẹ̀yìn sí ẹ̀ kó tá tó bá kú ọ nìkan ṣoṣo tẹ́rọ ara rẹ pa ó wá mọ̀ kán. ìwà ẹ̀dá gan ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbígbé ayé wa mo lò yàtọ̀ àdánwò kó wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tani. wọlé. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah lè ṣe wà. tí ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kódà ẹ dìde ẹ dìde dìde. ẹ dìde kẹ jẹ́ ìṣojú mi ìlú fẹ́ ti jẹ́. a ní kẹ jẹ́ ń sìn. ṣé òun náà ló yẹ kẹ máa dún mọ́ ẹ. ẹ pẹ̀lẹ́ o. mo ti gbé sílẹ̀ ṣe gbọ́. ẹ pẹ̀lẹ́ ẹ má yẹ kó tutù kẹ tó jẹ. màá tún wá wò yín. ẹ pẹ̀lẹ́. Es se kọ. wọn ò ní wọn ní wọn ní wọn. ọlábíà mọ gidi òkú sùn lọ́hùn níbikíbi tẹ bá wà gbogbo ààbò yìí ẹ máa dáàbò tí mo ṣe ń gbéra kó nu yàrá yìí sí mo fẹ́ lọ kọjú ogun ni ẹ má jẹ́ kíbi ìṣẹ̀lẹ̀ sí mi o. tan ẹ̀ bí ìyá àbèjì nǹkan tó máa mu àtòmù. mo ti bá yín gbé sí ẹ̀gbẹ́ tébùsà. sọ̀rọ̀ fún mi ó dàbí pé èèyàn kan wà ní àyíká yìí. Mm, mm, mm. àánú kò sí anybody tó wà nílé ju àbúrò mi lọ actually and um, wọ́n ti fún lóògùn ó ti sùn lọ fọ́nfọ́nfọ́n. àyàfi àwọn ọmọ mi méjèèjì mo dẹ̀ ti fún wọn ní oògùn as usual wọ́n ti sùn lọ. ó dáa kò burú tèmi yé mi tá tí kọ̀rọ̀ bá tó ayé yìí gan fúnra yín o lè máa lọ kó bá wa panu. kí ni a wà bí láti jẹun angel sọ pé àwọn ò ní pẹ́ níbí àdẹ̀nípẹ́ máa lọ ṣe ti gbọ́ ẹ bá ti yín lọ. ó dà ẹyin kọ́ máa. ó ti dà yín lóhùn. yes ma. Yes, 我分帮助，不如他们说我问。ọmọkùnrin ni mímí ìdẹ gbọ́dọ̀ màámi tó bá jẹ́ rúùmù kan lè gbé lọ́hùn ẹni kan bá ń wá flat lórí mò ń bọ̀ ah, ah! máa wọ́ bẹ ní mo gbọ́dọ̀ bọ́ bẹ̀ èmi oúnjẹ wò wá tẹ́mi ti mọ gbogbo ń pa oúnjẹ màá ti sun lọ́bí ọ̀dẹ̀ nìkan ní ìdílé ah! lẹ́nu máa wọ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ìwà ẹ̀dá gan ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbígbé ayé wa mọ̀ ló yàtọ̀ àdánwò kó wà wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bọ́lá kùn mí. Ọ̀ ṣé o sì? O sì mọ̀ ọ́ ní ọkọ̀ mo ti wà bíbá máa ti ṣe dé ilẹ̀ tí ń pè mí. mo kọ wá carried away pẹ̀lú àwọn thoughts mi ẹ má bẹ̀rẹ̀ ẹ ń jáde ń lẹ́ ń lọ. ẹ wo wọ́n sáré dọ́jà kan ní ọ̀nà ọ̀bẹ yẹn ọ̀bẹ yẹn yá. o o ah mo ti fẹ́ bí ẹjọ́ ẹ ní àìdí àgbà tí bọ̀dá mi máa dé. Um, ó yẹ kó dé between half five and six. ní ọ̀lẹ́. yeah ní ọ̀lẹ́. oh good. Yeah kò sí wàhálà kò sí wàhálà nígbà tí ẹ̀ ẹ̀yin náà ẹ̀dẹ̀ ni pẹ́ láti ọjà tẹ́ ń lọ. Um, ó yẹ kí n padà dé the next three to four hours. four hours yeah. three hours. ààyè ní pẹ́ dé nìyẹn. àtọ́ kẹfìlà tó ṣé kò sì tẹ́fí bèrè àwọn questions ẹ̀. no kò sí kankan èmi kàn wò pé èèyàn báwo èèyàn gbélé kéèyàn máa mọ ìgbà tó máa jáde tó máa dé and all that yẹn nìkan lèmi ṣe ní kí n béèrè. kíkọ béèrè ṣe ṣọ́ọ̀bù everything wá òkè. ah very okay. <laughs> nice one àwọn mẹ́jọ torí ọlọ́wọ́ wọn àbúrò yìí wọ́n wà nínú bedroom. Ah, ah, tẹ́ ẹ bá ti sọ fún mi gan-an yẹ kẹ́ àwọn playmate mi yẹn. ẹ bá mi look after wọn yẹ I'll be back soon soon soon Yeah. All right. Take care. ẹ jọ tẹ bá ní watermelon. watermelon ẹ jọ. no problem no problem. bí ńlá ńlá ẹ méjì. kò sí wàhálà ó dà wọ. ó láìkí all right ọ̀tọ̀ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ìwà ẹ̀dá gan ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbígbé ayé wa mọ̀ ló yàtọ̀ àdánwò kó ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Hello children. Hello children. Hello. How are you doing? Oh, one book we learn from. Mo like ele. Okay. Uh, okay, Jack Kylie. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. <laughs> That's why. Ó mọ tó ṣẹlẹ̀, tẹ̀fẹ́ bí nǹkan kan lọ́wọ́. Tí mọ́mí bá jáde, tí dájì náà bá jáde. Tí ẹ bá ní láti wọ inú rúùmù wọn láti mú nǹkan kan, bóyá bíi pencil or eraser for example, tí ẹ bá fẹ́ báwo ni ìyẹn ṣe máa wọlé. dádì àti mọ́mì tí wọ́n bá jáde a lè wọ inú wọn o hmm. but wọ́n máa ṣí yàrá wọlé. wọn kì í tì. wọ́n máa eh, ṣí ilé eh. ẹ má wọ ọbẹ̀ o. Ah, ah, wọ ọbẹ̀ kẹ mi lè wọ ọbẹ̀ ah, mi kàn ń bẹ random question pé kí bíbá ẹ bá lè lively ká bá lè ní discussion báwo ni màá wọ ọbẹ̀ nígbà tí mi kì í ṣọmọ aláìgbọ́ ọmọ aláìgbọràn ló máa ń ṣe nǹkan tí àwọn òbí ẹ máa ní kó máa ṣe kó get me bẹ́ẹ̀ so ẹ jẹ́ ká continue. ah oh my own oh, oh my own oh, oh my own. Oh. when shall I see my own. When shall I see my native land? I will never forget my own. oh ni. báyìí ni wọ́n la gbogbo rẹ̀ yé wa gbogbo ohun tó ṣókùnkùn ó ti wọ̀n lójú olódùmarè àmọ́ mo ní ìbéèrè kan lọ́wọ́ tọkọ àtaya yín ṣé ẹ fẹ́ kí ara àbúrò yín ó yá. a fẹ́ kó yá náà la ṣe wá bàbá ẹ wò ó bó ṣe wà yìí kò sí hospital tí ó lágbára tó tóbi ní ìlú yìí tí mi ò tí ì gbé dé kò dẹ̀ sí iye tán ní kiná tí mi ò tí ì ná. adéoyè kí ló wá dé tó ń dá àwọn ẹbí rẹ láàmú nígbà tó mọ̀ pé ó fẹ́ kára àbúrò rẹ ó yá ṣọsibítù lọ̀rọ̀ rẹ kàn ni ìwọ mọ̀ pọsibítù kọ́ lọ̀rọ̀ àbúrò rẹ kàn ah, ah, ah, adéoyè ilé ikú làti jẹ́wọ́ àrùn ohun àbọ̀mọ́. mi ò mọ bàbá tára èèyàn bá yá á gbé lọ sọ́spírù ni and that's that's what I've done. ó dáa ìyá rẹ̀ ńkọ́. mọ́mí wa ti kú. ìyá kan náà ló bí yín. mọ́mí wa ti kú yes àbúrò mi ni òun lọ bí tẹ̀lé mi gangan. omi ló dùn mọ́lẹ̀ o. àwọn kan máa ń bẹ́ ni láìfọ̀ ẹ̀yìn ó máa ń bẹ́ ni. òrùlé bàjá mọ́lẹ̀ àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ àrínú aṣebi bínú bá rí bí igbá kedere làbárí kan aṣèyàn ìyá kan ló bí yín. bẹ́ẹ̀ni. Ah, ọ̀dà. ẹjọ́ ẹ̀nà wa lọ́wọ́ ẹjọ́ torí ọlọ́run. n tèmi ò wí fún yín rèé o nítorí ọ̀rẹ́ rẹ tó mú ọ wá ó mọ̀ mí ó mọ̀ mí ó mọ̀ mo lè ṣe ó mọ̀ ohun tí wọn ò lè ṣe àbájùmọ̀ kọ́kọ́ lórúkọ rẹ̀ mm-hmm. ọwọ́ mi ni wọ́n bí sí èmi mo sọ lórúkọ. bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ bàbá nítorí èmi bàbá rẹ̀ àti mọ́ra wa ó ti lé lógójì ọdún ó túmọ̀ sí wípé àjùmọ̀kọ tó mú ọ wá bí ó mọ̀ mí dáadáa ó sì mọ̀ pé ibi tẹ́ ẹ wá yìí kedere là á ṣe gbogbo rẹ̀ wò mí wò aago mélòó ló lù lọ́wọ́ rẹ báyìí. aago méjì fẹ́ lù bàbá. Hmm. aago méjì ṣé o mọ̀ pé tí o bá fi tó aago mẹ́jọ òwúrọ̀ la pé wákàtí méjìlá mọ́ bí wo àtìyàwó rẹ ò bá jẹ́wọ́ ìgbà ẹsẹ̀ tí lè fi jó bẹ́ẹ̀ bá jẹ́wọ́ ohun kọ̀ọ̀kọ̀ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ rò pójú Olódùmarè ò tó kẹ́ ẹ jẹ́wọ́ rẹ̀ ní gbangba. ẹ ẹ ẹ tẹ́tí o kó o tó mọrú èsì tó fún mi bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ jẹ́wọ́ ò gbọ́ kó o tó tágo mẹ́jọ òwúrọ̀ la òkùnlẹ̀lẹ́jà ó ta kò tán síbẹ̀ o lẹ́yìn ìgbà káàbúrò rẹ bá ṣaláìsí àwọn ọmọ tẹ́ ẹ bí olódì yín àfàìmọ̀ kó mọ̀ ṣe pé fúnra yín lẹ́ẹ̀ mọ̀ fi gbé ọwọ́ lẹ́ẹ̀ mọ̀ fọwọ́ ara yín gbé ọmọ yín sìn bẹ́ẹ̀ bá wá ṣèyàn tán ìyàwó rẹ ó tẹ̀lé bíyàwó rẹ bá lọ tán mọ̀kú náà ó wá padà kú àpọ́nlé ni mọ́ kú. èmi náà kú. yóò kú ìgbà wo ni mọ́ kú ò ní kú mọ́ kú ò máa wo ó ń bá wọn bọ́ pa mọ́ kú ò mọ̀ wẹ̀ ó ń bá wọn wẹ̀ lódò mọ́ kú ò padà kú náà nù ìwọ náà kú o ó dáa kẹ́ ẹ̀ jẹ́wọ́ báyìí. jẹ́wọ́ ikú ni kì í ṣàrùn jẹ́wọ́. ẹ wo ẹ wo bàbá èmi máa jẹ́ máa jẹ́wọ́. bẹ́ẹ̀ ni sọ̀n jáde bẹ́ẹ̀ ni sọ̀n kí ló mọ̀ tó fẹ́ jẹ́wọ́ nǹkan kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ jẹ́wọ́ tó tó ń sọ kó máa jẹ́wọ́ máa jẹ́wọ́ bàbá ẹ má dà lóhùn tẹ́lù bá ti bá ìsọkúsọ ló máa ń sọ o kò ní nǹkan tó lẹ́nu ẹ̀ tó fẹ́ jẹ́wọ́. fi mí lè jáde jẹ́ kí n jẹ́wọ́ máa jẹ́wọ́ ẹ bàbá má. níbo ni àmọ́ ọdẹ máa gbó amọ́dẹ̀mápò amóníṣègùnmápò amóníṣègùnmápò òtété òníní kọ́nọ́kọ́nọ́ kọ́nọ́ wọn lórúkọ tá a pè gbogbo ara kápá gbé ní kápá ń gbé kẹsẹ̀ wà níbi tó ń wọ áhà ah, ah. kí ló dé. o ò mọlé ẹni tó wà ní ẹgbẹ́ bígo ìwọ àti tani inú ilé mi. ó fẹ́ pohùn mọ́kòkò lẹ́nu bí n bá fi àjẹ ọtán láyé tí mo rán lọ sọ́run àrèmọ́bọ̀ wọn tún pé kí àrọ̀ ní kó fi ọ́ làkàlàkà bí omi àdárọ̀ kó fi akoto gbọ́tí fún ọmú bó o bá dòdì ọ̀run èmi ni o ò fẹ́ kó jẹ́wọ́ ẹ kọjá àyè yín o mo kọjá àyè rẹ̀ rẹ̀. Baba, ẹ wo ojú kòkòrò òun ló ṣe mí bàbá owó tí mo rí ní ọwọ́ Adéoyè òun ló jẹ́ kí n gbà láti fẹ́ kò ju ọ̀sẹ̀ méjì mo mú Adéoyè ló ní kí n fẹ́ òun pé kí n fi òun ṣe ọkọ àtẹ̀mí náà dẹ̀ ti rí i owó wà lọ́wọ́ ẹ̀ ah, àbí má dẹ̀ ni pé kémi náà fẹ́ ọjọ́ kejì lẹ́yìn ìgbéyàwó wa ló bá dẹ̀ ní kí n sin òun dé ibì kan. baby o de kọjú sí mi náà. Miss nísòro Miss ó lè jó ṣebí ó sọ fún mi wípé um, ká tó ṣe wedding pé o lè sún that he ti wed nísìn why don't you wanna touch me don't you love me anymore. see um, Jojo yes. honestly I love you okay but um, Moshe, ṣe mo dẹ̀ mọ̀ because we yẹ kí n ti before now ṣorí ní ìdílé wa orò kan wà tán láti ṣe fún ìyàwó tá a bá ti fẹ́ sínú ilé ká tó lè sùn mọ́ àti ìṣòro i'm so sorry about that i should have told you okay but um, to bá ti di ọ̀la wàá tẹ̀lé mi a lọ ṣòro yẹn and um, tá a bá débẹ̀ gbogbo nǹkan tí mo so yà á Yeah

It doesn't make ah, sense. I promise you nothing will happen. No, no, no, no, no. Ah, èmi ò ń lè bọ́dà ara mi ní nǹkan bẹ́ẹ̀ nítorí ọlọ́mọ yẹn ká ba òru jẹ. Mm-hmm. Tó bá fi máa dọ́là àṣẹ everything. Tó lóró burú gan. Òrò burú gan ní ìjà òrò. Nọ́sánsì. Fúlù ẹ̀ máa dàjà fún wa gbó kiri. Ṣé thank you for understanding. nǹkan tá a ti dé mi ò rí mọ́mì mi ò rí dáàdì mi rí anybody everywhere is just quiet. Hmm, wọ́n bọ̀ náà wọ́n rí ya everybody ma dé bí báyìí. and this place looks so cute i mean so posh ó ti posh jù fún ilé oro. Hmm, bí ilé oro tí wàá ṣe máa rí lórí yìí ah, in actual sense i'm funkified oro house níbí. wow. Uh, eh, a funkified ni family decide kó ṣe kó má bàa dẹ́rù oh i see and that reminds me eh, jọ baby gbogbo nǹkan tó bá yín bíbá máa jẹ́ kẹ́rù báyọ̀. ọ̀nà àtọ̀ ọmọ pé mo ti sọ fún ẹ kó rò ní ẹ má gbàgbé instructions tó bá ti fún wa jẹ́ ká follow ẹ. oh sure ìjà òru ò dáa kóró má gbé wa má gbàgbé máa mm. gbó bí ajá ni tá ti lè break any of those rules. yẹ o sọ bẹ́ẹ̀ ni tó yẹ Ọlọ́run níjà dájà it's a funky fire to your house. it's cold though. Mm. Mm. nice one. Yeah. farabalẹ̀ ok farabalẹ̀. <laughs> Oh, ẹ kú jókòó ẹ kú jókòó ńkú ẹ kú jókòó àǹtí oh, angel wà nílé wọn àtẹ̀yìn táwọn èèyàn kan lọ́wọ́ ṣe nǹkan máa ń busy a lot ok ẹ má bínú ṣe gbọ́ <laughs> wọ́n tó mọ̀ pé wà á rán ọkùnrin tẹ̀sí. gbogbo no problem Alright. Yeah! yẹ́ẹ̀ mo gbẹ mo gbẹ mo gbẹ mo ìfọlọ́. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé nǹkan tó bá ti máa jẹ kẹ́rù báyìí. farabalẹ̀ náà farabalẹ̀ mo mo ṣeré mo ṣeré stop ẹ mm-hmm. don't you love me ah. don't you love me i love you i'm your love You're my love. Eh? Love for better for worse. I love me and you one together forever. Eh, I know. Eh? I Love, Kokon. Love, darling. Mm. <laughs> Farabalẹ̀. Okay. Okay. You are covered by the blood of Jesus. Fara ah, balẹ̀, no problem, man. Eh? No problem. Mo tún kú. Ìyàwó Adéo. Ṣé o sọ fún pé wọn kì í pariwo bíbá yìí? Mo sọ fún un, mo sọ fún un. Keep quiet. Good. Are you listening to me when I am talking? Mm -hmm ìyàwó ìyàwó òfegè ẹ̀pẹ̀lẹ́ kújọkọ <laughs> ẹ máa kú náwó ìjẹta o ẹ̀pẹ̀lẹ́ gbogbo ẹrù tí ẹ rí tí mo fún yín nílé yẹn ẹrù tó wá látọ̀dọ̀ ti tèmi ni bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣeé ṣe kí adéoyè má sọ fún ẹ bí ṣe jẹ́ àmọ́ èmi á ṣàlàyé fún ẹ èmi tó ń wo yìí èmi gangan ni ìyàwó adéoyè sórí <laughs> ìyàwó tá a ṣe fún ẹ a kò ṣe fẹ́ láti rẹ̀ lẹ́rù ni àmọ́ wàá máa ṣe bí ìyàwó ní ojú gbogbo ayé àmọ́ àwọn ọjọ́ kọ̀ọ̀kan wà tí o máa fi sílẹ̀ fún mi ìyẹn jẹ́ ọjọ́ bọ̀ tí màá máa wá sínú ilé yẹn láti wá ṣe ìṣe ìyàwó pẹ̀lú ọkọ mi ní ọjọ́ tí ọjọ́ náà bá ti ń bọ̀ báyìí mi kì í ríyàn kankan ní surroundings mi ìwọ kẹdẹrí wà kúrò nípò ìyàwó tó wà wà wá di ẹrú tí a gbẹ fún ṣó wá lórí bẹ́ẹ̀dẹ̀ mi àtọkọ mi ó di èèwọ̀ fún ẹ ní ọjọ́ náà kẹdẹrí gbogbo iṣẹ́ tó bá yẹ kí ẹrú ṣe ìwọ ló máa máa ṣe mi ìjẹ́ gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú ọkọ mi orí bẹ́ẹ̀dẹ̀ mi àtọkọ mi wá di èèwọ̀ fún ẹ ilẹ̀ ńlẹ̀ ló máa sùn lórí ẹni o gbọ́ àbò dàrún hmm. ṣó tún wá rí o ọkọ mi gbọ́dọ̀ rí ẹ bí ìyàwó ẹ o gbọ́dọ̀ máa rí ẹ kó máa ṣe ẹ bí ẹrú gẹ́gẹ́ bó ṣe gbà ẹ o gbọ́ mi wá gbọ́ ọjọ́kọjọ́ tí o bá lànà ẹ tí o sọ̀rọ̀ yìí jáde fún èèyàn kankan ọjọ́ ìrora yìí mọ́. Hey, Musha, Musha, why won't you why Shut up, that's that. Kí ló ṣe mo gbé? Sori o pe, kí ni ìtumọ̀ yẹn sìn? Kí ni ìtumọ̀ yẹn? Tí bá tí bá gbọ́ pẹ́rẹ́ lẹ́nu ẹ̀. Wo gbogbo bó ṣe sọ o. Sori fún ẹ Mo ní gbogbo ọkọ tó bá rí kó má bẹ̀ lẹ́rù. Ó lé olójú kòkòrò ni ẹ̀. Tó bá ń pe bàrá wò bá ń zá ìwọ gan ni ojú tó ṣe èmi tí mo fi kó pípápẹ́ tí mo wà yìí òun náà ló ṣe wọn náà nígbà tí ọkùnrin pàdé láàrin ọ̀sẹ̀ méjì tó wá lóun fẹ́fẹ́ tó ní ó yá o let's go to the altar let's go sórí nítorí nǹkan tí mo ní hmm? now henceforth you are a slave ah. and not a wife ṣojú bọ́ bẹ́ẹ̀ láàrin èmi àti ẹ mm-hmm. tó bá ṣe mistake fọwọ́ kàn mi máa gbé gbàdúrà fún ẹ ṣojú bọ́ bá tó sọ bẹ́ẹ̀. mo ti gbọ́ funky fáìdòrò mo ti gbọ́ dédédédé ó ti gbọ́ funky bọ́ọ̀dù padà padà wá padà padà padà wá bọ́ọ̀dù mo ń bọ́ọ̀dù ìta là ń lọ wọn gbọ́dọ̀ mọ̀ mo ń bọ́ọ̀dù mo ti dúró ok move gently better ló ṣe ìdẹ́gbọ̀n tó sọ ikú bá wọn kó tẹ̀lé wọn pariwo wọn fọ́nkì fáìlì ọ̀rọ̀ irú eléèrè o àtọjọ́ tí mo ti ń rìn ó yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀. ọmọ mi bá a bá pààrírú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ohun tá ò rírí ò ní ṣe nílé ayé kọ́rọ̀ lè dùn la ṣe ń pín kàyéfì wò ó èmi rìn rìn rìn mo rẹjà tó yarọ rí àìrìn jìnnà láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ mo ń bọ̀ wọn èdè ẹ wò ó nìṣọ́nilẹ̀ ọjàre. ẹ wò ó bàbá kò tán síbẹ̀ láti ìgbà yẹn lèṣu ti fi mí sínú àdánwò ńlá tí mo wà yìí ni mo ti ń bá gbé pẹ̀lú àṣírí ńlá tó wà láàrin èmi àti ẹ̀ kéde máa wo arábìnrin àlùjọ̀nú yìí èmi ò kankan tó wà láàrin wọn o níwájú ọlọ́run àtẹ̀yìn mi mọ kankan tó wà láàrin wọn àmọ́ ó dá mi lójú pé ìyàwó ẹ̀ ni ẹ wo bàbá kódà mo máa lọ ń gbóyún wá láti ta ni bẹ́ẹ̀ ni àtọkùnrin àtobìnrin àwọn méjèèjì tí mo bí àwọn ọpá ń ṣọmọ ẹ o. ọkọ rẹ kọ́ ló ní gbogbo ọmọ tó o bí àgbárígídá o. mi bá tiẹ̀ ti wá kúrò nílé adéoyè ṣùgbọ́n hmm, ẹ̀rù ló ń bà mí o. adéoyè ó kárí ọkùnrin mẹ́ta àlàkálù jagun aṣọ àti tọ́ ọkọ lẹ̀bílẹ̀ yìí lọ́sọmọdé gbàgbọ́n lọ́wọ́ ọmọ ijó à ń làkàlù pápá wàrà àtúkámọ̀ṣètò kòròfo tí ń dagín láwó ó yá wú tẹnu rẹ jẹ́ abọ́. adéoyè bàbá mo ṣiṣẹ́ mo ṣiṣẹ́ mi fúnra mi dẹ̀ mọ́ ṣẹ́ni nígbà tí mo wà kékeré bàbá tí mo kéré ju ilé lọ mo like obìnrin gan mo máa ń ṣe ṣìnà gidi. òbí dọ́ba bẹ́ẹ̀ ni. <sighs> mo ṣàmọ̀ pé mo kì í ṣọmọ àlè bàbá. mo pé mo da ẹ̀dúró sí ìbàyẹn. náà tọ̀tọ̀. má bínú jàre mi ò kọ́ kí n gbéraga ni o pé ibi tá a wà yìí ò ní máìkì mi ni tí mo ṣe rí ẹ báyìí mo lọ síbi ojú ẹ straight mo ráyọ̀ nú ẹ mo rí dùnú nú ẹ mo rí àṣeyọrí wọn á wò pé ah, ah, kò yẹ kó fò mí dáná mo nífẹ̀ẹ́ dénúdénú ó get èmi náà máa ń pè ní ọmọ ìyá ọlọ́ṣẹ ọmọ ìyá ọlọ́ṣẹ ọmọ ìyá ọlọ́ṣẹ tó ń pè mí ó ní reason o. kí ni reason. inú wa mọ́ ó get àti pé inú family house wa bí family wa ṣe tóbi tó tàdé wa òkè níwọ̀nba tiwa grandma mi ló fine jù bó gbogbo fámìlì wa gbogbo èèyàn tí mo ti ń bá pàdé ilé ayé mi mi ìbáyàn tó dàbí mọ gírámọ mi pàdé ìwọ nìkan ló jọ gírámọ mi mo wá wò pé báwo ló ṣe máa wà òkè báwo ló ṣe máa dùn tó tí n bá lè gbé ẹ lọlé gẹ́gẹ́ bí ìyàwó mi. báwo ni gírámọ mi àti pẹ́rẹ́ǹtì máa ṣe gbà ẹ́ tọwọ́ pé ó jọ gírámọ mi ah ìyẹn dùn gan o mo àti pé ó ṣe yẹn nìkan kọ́ ni mo ṣe fẹ́ o mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ ẹ tinútinú máa ń sáré nǹkan méjì ńlẹ̀ ayé àwòkọ́ṣe àríkọ́gbọ́n mo fẹ́ kọ́rọ̀ wá jẹ́ àwòkọ́ṣe rẹ̀ pé ká wo bí olóhùn yọ ṣe fẹ́ ẹ ah táàs tí ò sí jà tí ò ní sí wàhálà tó bá lè kí ẹ fún mi bí mọ́mì mi ah inú mi máa dùn o ha ayé mi wo bó ṣe wà ẹ bó ṣe wà ẹ bó ṣe wà ẹ nǹkan kan tó tún fi wù mí lóòkẹ́ kọjú sí mi náà èmi wọn bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìrònú ọkàn ẹ ó yé mi bó tó bá lè ṣe ti tèmi bí mo ṣe fẹ́ ẹ ah, mo mà nífẹ̀ẹ́ o tó bá yẹ pé o ní nǹkan tó lè fi mọ ọkàn mi bí mo ṣe fẹ́ ẹ tó wàá mọ̀ pé mi lè disappoint ẹ lóòótọ́ àwọn ọkùnrin búburú ti ba èèyàn rere jẹ́ o bó tá bá ní kájú díjú kéèyàn búburú lọ téèyàn rere máa fi lọ ànímọ̀ o. sórí ọkùnrin tó bá rírú ẹ báyìí tí inú ẹ ò bá dùn wèrè lọkùnrin yẹn mẹ́rin Oh yeah, I, I'm deeply love you. Oh, get. And uh, one more thing. Your beauty to my sense will never depreciate in value. And I will appreciate you forever. To bá it, ṣe ti Please, baby, I deeply love you. Talk on talk on. Are you uh, sure uh, of ah, what uh, you're saying? Uh, uh, tí mi ò bá tí omi ò lè wá ń bí pẹ̀lú ẹ̀ kí n máa sọ gbogbo eléyìí náà. Kí ló porúkọ ẹ̀yẹn náà? Adéoyè. Adéoyè. Bẹ́ẹ̀. Tó bá wo àwa méjèèjì wà á rí i pé igi mú jìnnà sórí gan. ẹẹ lóòótọ́ lóòótọ́. mo gbọ́ gbogbo nǹkan tó sọ. thank you. and bí mo ṣe ń wò ẹ́ mo rí pé àtinú àtẹ ló ti wá. lóòótọ́ ni. mo really appreciate ẹ. thank you so much. tó bá jẹ́ pé látinú àtẹ ló ti wá lóòótọ́ kí mo tún ṣe èmi náà really láti take care mi ò ní fẹ́ kó o disappoint mi torí màá fi owó tún ẹ ṣe. Eh? yes me. but mi ò ní fẹ́ kó disappoint ah, mi. àbí mi ò disappoint ẹ orin fẹ́ la pè bí wàá ìkìlẹ̀ yẹn ṣe máa ń ṣe ni o kì í ṣe wàá ìkìlẹ̀ fail out la máa ń gbà kí n gbọ́ failing tó bá ti ṣe wàá ìtìpó fail o tó padà wá mọ̀. one mm. more thing o tún fọ́ ni so mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. are you sure. yes. can you tell me you love me. <laughs> so fast. Oh ìfẹ́ ọmọ ìfẹ́ bó ṣe rí lórí ọmọ bó ṣe rí lójú ẹ bó ṣe ń wọ ẹ̀yẹ. jẹ́ ká máa take it slowly. ṣé wèrè ẹ ti lọ lórí púpọ̀ ẹ. ọ ọ̀rẹ́ ó yá wèrè gan-an kí lórí ṣú sí àwọn ni bíi ti báwo kò èmi mo sọ nǹkan fún ẹ common sense la pé mi ò fine accepted bọ̀ kínní mo ní ọpọlọ ká obìnrin ká gbọ́rọ̀ obìnrin kalẹ̀ ká tó kó gún mo sọ fún ẹ mo ní ká tó kílìkì one ọ gbọ́dọ̀ pé márùn márùn yẹn ti pé báyìí o mo ti jẹ́ o ṣò accept ṣò gbà fún mi sìn. ó dàgbà kó fẹ́ ya wèrè mọ́ tilẹ̀. wo nílùú yìí àwọn obìnrin máa gbà tí má sọ nǹkan fún ẹ gbàgbọ́ àwọn obìnrin máa gbà lùi. nísòro náà ṣé obìnrin gbà ni àbí wọn gọgọ ló ń bá ìrìn àjò ayé ẹ jẹ. ìrìn àjò bíi ti báwo mo ṣẹyọ ni mo ṣègbádùn ara mi. ó ṣẹyọ ó ṣẹyọ o máa tó tẹ. màá máa kọ́ ẹ bí wàá ṣe máa ṣe pákéjì yẹn nǹkan tó ń dùn ẹ nìyẹn. o mọ bá ṣe oúnjẹ wàá tẹ màá ṣàlàyé fún ẹ wàá tẹ wọlé jẹ́ káwọn nǹkan jẹ lórí ńlá. Ah, adémi báwo ni ibo lẹ ń lọ ìwọ náà ni mo wá wò jẹ́ ká wọlé ká sọ̀rọ̀. wọlé sí pé dúró ti ibo lẹ ń lọ náà ẹ fẹ́ pákúrú wọlé ibo lẹ ń lọ. adémi kí ló ń ṣẹlẹ̀ náà. adéyìn bíi báwo àbí kí mo gbọ́n sìn. ok anyway hospital ni mo ti ń bọ̀ báyìí kí ni wọ́n sọ. dókítà jẹ́ confam pé mo ti lóyún. ẹ ní kíni. mo ti lóyún of course. fún ta ni. adé irú question wo ni ìwọ of course. àǹtí ọlá ṣé ẹ ní làákàyè ni ẹ ní làákàyè ah, ah, tóun bá sọ fún yóò yẹ kẹ́ gbọ́n náà bẹ́ẹ̀ ṣe bá ṣe ń ṣe mo kàn rò pé kájọ máa ṣeré láàrin ara wa bẹ́ẹ̀ ṣe ń ṣe kẹrẹ máa delete ẹ ẹ parí ẹ sí toilet. ká máa ṣe kí ni. àzìmbà ṣe jọ ń ṣeré bí máa ṣe ń bá àwọn èèyàn ṣeré ni ẹ̀ náà ẹ̀ dẹ̀ parí ẹ̀ sínú toilet ẹ máa delete náà. are you insane or what? ṣé nǹkan tẹ fẹ́ sọ nìyẹn ṣé nǹkan tẹ fẹ́ sọ nìyẹn ó dàbẹ́ ti ya wèrè ẹ sùúrù ẹ jẹ́ kí fún point kan ẹ assume pé èmi làbúrò yín mo wá mú ọmọ thirty five years wálé wá fún yín kí lẹ fẹ́ ṣe nineteen years àǹtí ọlá nineteen years ni mí nà. adé má ṣe báyìí fún mi ṣé o mọ̀ thirty five years ni mí kó tó di pé ẹ oh. na kò kò kò jù náà n lè jẹ́ ṣé thirty five lè jẹ́ forty kò sí nǹkan tó wà mẹ́ẹ̀ẹ́dẹ́ máa ma delete ṣé bá ń delete kò sí ìyọnu náà àwọn èèyàn onígbọ́n nǹkan tá a lè fi jóná kí ló ṣe yín tàbá bọ́ n bá gba etí ẹ wọ́n máa fẹsẹ̀ lè tọ̀ fún yín ó ẹ wá máa lọlé. adéjọ àti ọlá ẹ má fi pe adé o ẹ jọ mo respect yín o àwọn tí mo sì ń lò fún yín o net máa pe ọlá kò dẹ̀ sí ẹ ti tẹ́ ni ẹ kí mo sọ ẹ ti tẹ́ ni ẹ tẹ̀ di bí adìẹ bọ́ìlà yìí. adéjọ torí ọlọ́mọ ah, ṣe báyìí. ará àdúgbò ẹgbà mi ò kí mo gbà kí mo ṣe báyìí àti ẹ̀rọ kí ló dé náà kí ló dé ṣe wá pa mí ni ọmọdé ni mí náà ninety to thirty five years. adé. bọ́ọ̀lù ẹgbẹ́ kì í ṣe ẹ̀rẹ́ pariwo adé adé ẹ̀yà máa lọ lónà àti ẹ̀rọ kí ló tẹ̀ ṣe báyìí náà. idiot ah, ah, ṣé àǹtí ìfẹ́ kó bá mi ní ṣá n ò delete mo rò kó máa parí ẹ̀ sínú tọ́ílẹ̀tì ní ṣá wèrè ń gbélé yín o. ọlọ́run nìkan lọ́ba tó lè bá a lè gbèrò rè o. Jídé. Ah, ah, àǹtí ọlá kí ló dé ẹ jẹ́ ká wọlé. mo wà òkè ibi tí mo wà yìí ọ̀rọ̀ tí mo bá wà òkè sọ̀rọ̀ ìjókòó. ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. Jídé adé ti báyé mi jẹ́. ìtìbá o. adé ti báyé mi jẹ́ bíi táì hospital ni mo ti ń bọ̀ yìí doctor dé confam pé mo ti lóyún mo wá sọ fún adé kò sí ọ̀rọ̀ tí adé ò sọ fún mi tán kò sí nǹkan tí ò fi mi wé ó tún wò mí látòkè délé ó ní mo dàbí ẹdìyẹ bọ́ìlà ìmájì. yé yé yé yé àǹtí ọláyin gan bùkù àkùdé ẹnì karùn-ún báyìí tádìtẹ̀ ti promise mi pé ẹnì karùn-ún ń bọ̀ lọ́dún ìkó tó tàn irú orí burúkú ọ̀lẹ́yìn náà ṣe báyìí ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ líle àtijọ́ gba bẹ́tìn ó lẹ́ni márùn-ún ló máa lóyún fún un ọdún yìí ẹ̀yìn dẹ́lẹ́ni karùn-ún báyìí gbà tí gèmí dẹ̀ ti wá lọ báyìí ẹ sì ní sùúrù kó jẹ́ on the first lẹ máa wá kémi lè jẹ́wọ́ ti tèmi náà ẹ ti bá ogbó ẹ̀ jẹ́ báyìí kí lè bẹ́ẹ̀ kí n ṣe sí. jíde omi ń pé ìwọ àti adé ẹ fi mi gbà bẹ́ẹ̀ tì. àǹtí orí burúkú tẹ fẹ́ ṣe òun gangan gangan lẹ ti gbé wá wíwá. ayé mi ti bàjẹ́. ayé yín ti bàjẹ́ o bóyá tẹ bá dòdò máa jí dùn ẹ mọ̀ bóyá ayé yín ti bàjẹ́ àbí ò bàjẹ́. olóró ojú mà ti dalẹ́ o. ẹ wo ojú tó ti tì yín báyìí ìfá ló ti tì yín dọjọ́ ọ̀la mú mọ̀ kọ́tẹ́ lè ṣe sí àǹtí ọlá ẹ tètè wá máa lọ. ojú ti tì náà lẹ́bàá yìí ó tèmi bá mi pò ó àfìgbà tó mọ ọdún mi fi búrẹ́dì kó mi lọ́ méjẹ́ orí mi ìfúnbẹ́jẹ́ báyìí ṣé wàá rí bí mo ṣe ń bá lọ yẹn bẹ́ẹ̀ ni mo ṣe máa ń bá lọ torí at this point mi ò gbọ́dọ̀ fi kankan pamọ́ fún yín mọ́ ẹ jẹ́ kí n sọ torí ẹ̀yin ni mẹ̀sáyà mi báyìí mo wá bá lọ títí títí mo fi pàdé ẹwà lábí ẹwà lábí as usual mo ṣe kó ọ̀rọ̀ dídùn yìí kalẹ̀ nìyẹn ṣé ni mi ò tí ì rí obìnrin náà láyé yìí o kò sí bí obìnrin náà ṣe lè yí <laughs> àfi kí n má lanu mi sọ̀rọ̀ sí tó bá fi lè tẹ́tí báyìí ó máa gbà bẹ̀ ni torí mo máa tó lẹ́sẹsẹ ni máa tó lẹ́sẹsẹ ni ó máa tẹ̀lé mi gidi ni ó máa jẹ́ ó máa jẹ́ straight ni. Mm. bẹ́ẹ̀ ni mo mọ̀. ó ti ń dẹ́rì rẹ̀ ah, bí mo ṣe rí nìyẹn bí mo ṣe rí nìyẹn bàbá mo lẹ́nu dúdú gan bí mo ti ta fún ẹwà lábí tó ṣe gbà tó ṣe tẹ̀lé mi. wàhálà bíi. <laughs> honestly ṣe rí ìgbà tó kọ́kọ́ wà rí pé o tiẹ̀ kọ́kọ́ fẹ́ bá mi sọ̀rọ̀ ó dàbí ìgbà tí mo ti ní paradise látàyè nǹkan kan tí mo ní i'm a very straightforward person mi ò kí ń tan obìnrin rárá but látòrúkọ tọ́lọ́run fún ẹ ó ti hàn irú èèyàn tó jẹ́ láyé yìí mm. mo ní lọ́kọ mm. yes but ìwọ ló ní lọ́kjù ìwọ ló ní lọ́kjù torí pé for the past seven days Number two, ti wà fasting and prayer yeah and um, prayer appointment. mi call pé kọ́lọ́n partner me, homie. Along with me, she mi ní ìṣèpáyà pé tó bá eighth day máa pàdé ẹni náà ọlọ́run she gbé mi pàdé ẹni. obviously àdúrà yìí ti gbà yín. yeah mo wá realize pé ibi ìhà ẹgbẹ́ mi báyìí lọ́lọ́run ti ṣẹ̀dá ẹ̀. Hmm. <laughs> and um, mo fẹ́ kó nígbàgbọ́ wípé èrè torí me mo ti di adé orí ẹ uh-huh. mo ti di ọkọ ẹ mo di bàbá fún ẹ mo di ìyá fún ẹ. Mm-hmm. oh yes uh, research kan ni ọ̀rẹ́ mi tó jẹ́ medical doctor ń bá mi ṣe lọ́wọ́ báyìí mo fẹ́ kó fún mi ní injection kan tó yẹ pé wọ́n lè customize orúkọ ẹ pẹ̀lú àbí pé wọ́n tọ́ mọ́ máa lo blood ẹ fún tó jẹ́ pé tí bá ti súnmọ́ obìnrin mi tí ò ń ṣe tiẹ̀ báyìí kí kinní mi má dìde uh-uh. yeah because <laughs> mi fẹ́ try obìnrin mi láyé mi. Like You, mm. you are complete. This is what I want. This is all I want in a woman. Mm. Hmm? Àdúrà mi wàá gbà. Àdúrà mi kan I drive wá ń gbà ni pé tí n bá gorí ẹ ẹ wà mi àbí tí n bá gorí mi gbogbo bí bá ṣe ń lò kó má dùn. Ah, Ọlọ́run jẹ́ máa fàṣẹ sí ti fàṣẹ sí torí pé mi ò ṣe pé mm. nǹkan tí mo fẹ́ òun ni mò ń béèrè lọ́dọ̀ torí mi ò fẹ́ ṣe ṣe lọ mi ìfẹ́ lójú méjì hmm? ẹ̀bùn kan péré tọ́lọ́wọ́n bá fún mi nígbèsè ayé yìí òun ni wọ́ mo dẹ̀ ní láti kẹ́ mo ní láti kẹ́ I cherish you so much and I love you mo jọ́kùnrin kan tí ò kí n parọ́ ló jẹ́ kí n sọ̀rọ̀ straight o hmm, mi mo bá ṣe ń pẹ́rọ̀ sọ bó ṣe rí gangan ni mo ṣe sọ yẹn. Hmm. ok tó bá sọ pé òpùrọ́ fún mi it's okay. No, it's No mi ò purọ́ mi mọ bó ṣe ń parọ́ gbogbo nǹkan tí mo wish ni mo ti sọ yẹn i love you so much ó máa ń dá mi lọ́rùn ni ọlọ́run. ìdààmú ti gbọ́ ń gbà yẹn. thank you very much i love you so much ale i love you o ṣe ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run kó fàṣẹ sí um, tí bá tí bá dábàá láti dá kọ́lọ́run kó kó dájú ẹ̀ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀. What's the problem? Eat your food, darling. Thank you. ṣé wo náà no, no. jẹ́ kí n fi bẹ́ẹ̀. wọ́n You jẹ́ èmi ń yó. wáá <laughs> yeah. báyìí fáìn gan. mo mọ mo mọ ó fáìn um, ibi tí ọlọ́run yàn dá fún mi nìyẹn. mo nígbàgbọ́ wípé ọlọ́run ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní bless mi yàtọ̀ sí eléyìí mo ní àwọn ọmọọṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ tí mi fúnra mi ń sanwó iṣẹ́ fún bí ọlọ́run ṣe gbàdúrà mi nìyẹn ẹ bọ mo nígbàgbọ́ pé ọlọ́run ti ṣe kankan náà. pẹ̀lú gbogbo àdúrà nǹkan tó ní. yes. ọlọ́run ti ṣe nǹkan kan. àgbàgbọ́ mi nìyẹn nítorí pé mi ì ti fẹ́ yàwó mm. ṣùgbọ́n sì tó ti wọ̀gbé sí ayé mi ah! mo mọ̀ pé orí yẹn ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mo ṣe máa ra wọ́ọ̀bù seriously ni. irú orin wo ló tún béèrè fún. sórí gbogbo ilé ìtọ́tẹ̀ ẹ̀mí náà ó ti tó you are a very rich guy. Mm, you are very rich. thank you very much thank you very much mo appreciate it but mo wá ní láti jẹ́wọ́ fún yín mm, èmi kọ́ ni mo níbí o. ta ló wà níbí. ìwọ ló níbí bẹ́ẹ̀ ni mo sọ di tiẹ̀ níwọ̀nba àgbà tó ti gbà láti fẹ́ mi ó ti di ti tiẹ̀ èmi àkọ́ máa wà máa máa máa visit máa máa lọ ni this is your house. so wait hold on má pa mí ìdókòjọ tó yọ lọ tó ní ìpè gbogbo bíbá yìí èmi mo ní. ó gbà tó ti gbà láti fẹ́ mi ó ti di tiẹ̀ èmi ti dàlejò. èmi. kò ná mi ní nǹkan kan náà. are you serious. no it's yours. Oh. Thank <laughs> you. you're welcome mi ti believe ẹ <laughs> yeah yeah o ti wà wò bí kan and that is the bedroom. Oh damn, you lójú pé ò ní fẹ́ jáde you would want to relax. Oh, yeah. okay. <laughs> come on. yeah. Yeah. ọ̀gá ọkùnrin ni ọ. <laughs> ó sọ pé ẹ eh, ẹ. Eh, if I'm a dear even come and Yeah. <laughs> Uh-huh. I'm very good at that. Mm, I can see. I can see that. Thank you. <sighs> Oh, Dewey. Yes, baby. Màá fẹ́ béèrè nǹkankan lọ́wọ́ ẹ. Kí ni àfẹ́fẹ́? Mo máa ń gbọ́ òwe Okay. Tó máa ń sọ wípé awífúnni kó tó dání àgbàjàkadì ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́n, owó yẹn ò yé mi. Ah very simple kò le rárá ṣòyí tó ní àwọn ìfúnni okó tó dá ni àgbà àjàkadì ni ó túmọ̀ sí wípé mo wọ̀n ẹ́ kí n tó ṣe o ó dẹ̀ fara mọ́ for example àwọn méjì fẹ́ jà you understand ká ní èmi àti ẹ̀ la fẹ́ jà ń sìn ìwọ wá ń sọ fún mi pé dé òye má bá mi jà má dá ẹ mọ́lẹ̀ o má dá ẹ mọ́lẹ̀ despite the warning kí wọ́n bá mi jà ó dá mi mọ́lẹ̀ you understand ẹ̀yìn ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní dùn mí mm. bóyá ẹ̀yìn ẹ̀ kan mm. you understand wàá ní ah, ah bọ́ mo sọ fún ẹ̀ mm. oh mind ní aspect yẹn ò jẹ̀bi pé ó kàn mí lẹ́yìn rárá mo bí mo ṣe lè explain ẹ̀ tó lè simple jù fún ẹ ni. so ìyẹn mi pé ẹni tó bá ti la ẹ̀ mọ́lẹ̀ yẹn kò jẹ̀bi. ah kò jẹ̀bi ó ti wọ́n ọ̀nà tẹ́lẹ̀ òun lọ́sẹ̀ sọ pé àwí fún ni kó tó dání dání mọ́lẹ̀ àgbàjà ni. Hmm. ẹni tó wí fún yẹn gangan ló jẹ̀bi nítorí pé ó ti sọ fún òun ni ò gbọ́. bẹ́ẹ̀ni ẹni tó sọ fún yẹn ni àná òun gan stupid. ẹ hey, so anything tó bá come out after yẹn ẹni yẹn ò jẹ̀bi rárá n ah, ah, ah. wá jọ lọ́wọ́n àtẹ̀yàn kò jẹ̀bi o ẹni tó sọ fún ló ṣe èrè tí yóò gbọ́ o hmm. wọ́n nì ní hmm. wọ́n nì gidi. adéoyè kí ló bá wò yẹn dé. mo kàn tẹ ìrántí ni máa ń gbọ́ táwọn èèyàn sọ ni mo oh, máa ń ní kò yé mi kí n béèrè dáadáa lọ́wọ́ ẹ tó mọ̀ pé wọ́n gbọ́ Yorùbá dáadáa. mo gbọ́ jù ẹ lọ. <laughs> adéoyè yes darling. tójú bá yẹ jù parí ẹ mo fẹ́ kó parí òwe yẹn ni. Ah, wọ́n máa sọ pé kó òun máa yẹ. mo ṣàrántí gbogbo promises tó ṣe fún mi ah, ah. ṣé mo ikú sọ fún mi pé tó bá ti gorí mi báyìí ò tún gún rí obìnrin kankan mọ́. wò wò gbàgbé yẹn gbàgbé yẹn fọgán níṣu nìyẹn ìyẹn ti lọ ti lọ sí mi bó ṣe máa wà nìyẹn filẹ̀ bẹ́ẹ̀ á wà bẹ́ẹ̀ títí ayérayé bẹ́ẹ̀ ni mm. bó ṣe máa wà nìyẹn ah, èmi ti sí lọ máa mi ní dán wò sẹ́ ẹ̀. Eh, ẹ eh, ah. ṣé o pé mò ń sọ fún ẹ o sórí bí ṣe wà yìí èèyàn mm. kì í dà mí o èèyàn mm. kì í yàn mí jẹ o. sórí ẹni tó bá rí ẹ dáadáa á ti mọ ìpẹ́lẹ́dà ò ṣe yàn jẹ tẹ́lẹ̀dá kan bá yan ẹlẹ́dàá tiẹ̀ jẹ ẹlẹ́dàá tó yan ẹlẹ́dàá yẹn máa ṣe èrè ni because bó ṣe o mọ́ ni nǹkan tí mo fi love ẹ nìyẹn mímọ́ pàdé mímọ́. mo ti gbọ́ <laughs> ṣé mo sọ pé ilé ti di ilé mi sẹ́. ó oh, yẹ ẹ̀sìn nǹkan tí mo fẹ́ gbọ́ kó máa sọ gangan nìyẹn ìwọ ló ní ilé yìí. <laughs> mo mọ̀ pé mi mo ní sìn jẹ́ kí n wá wọ kitchen lọ kí ló ṣe bàbá delicious meal. you're now talking take over. mo mọ̀ yìí pé gbogbo iṣẹ́ tó ṣe yẹn báyìí ó ti kó gbogbo oúnjẹ tó wà nù ẹ lọ. bẹ́ẹ̀ni mo tọ́ ni na i'm really hungry. You know? i know eh. let me go and make something for you. Mm, please do. máa padà dé. kì í fi o tán. now continue from where we ah, stopped. wọ́n fẹ́ kú lẹ́nu <laughs> wọ́n fẹ́ kú lẹ́nu <laughs> lápapọ̀ àwọn tó sáré wọ́ọ̀ṣù kòtò lábẹ́ dúbẹ̀. ẹ wà lábẹ́ Mother of my baby. <laughs> my sugar. what <laughs> do you for me? Come on, have this. Thank you. Yeah. Now, we're gonna toast. Okay. Hmm? Kó ba inu mi ṣe dùn bu bó ṣe dùn sí, we're gonna toast. And this first one is for our unborn child. Mm, and to a safe delivery. Yes, fún ìfẹ́ ayérayé tí ò ní parun láéláé. Amen. Pàápàá jùlọ fún pé ìwọ nìkan ló wà nígbésí ayé mi tí mi ò fẹ́ mú obìnrin mi mọ́. Come on. Mm. Mm. Mm. Yes, baby. <laughs> Thank you very much. You're welcome ọmọnú mi dùn lẹ́nu ọlásẹ̀ ọmọnú mi dùn yà á jẹ ọjọ́ kẹ. èsì tí n bá fi ẹlẹ̀ kí tèmi pa kó ta pa o na gbé mi trip yìí hmm? mo máa gbé ẹ lọ fún dinner máa gbé ẹ lọ Chinese restaurant Yeah. Back kò ní Chinese restaurant Yeah. máa gbé ẹ lọ sí club tọ́lá kò ní club wàá padà wálé wàá wẹ̀ wàá ṣe massage fún ẹ trust me wàá sùn lórí oyún yìí náà èmi nìkan tán. ó oh, mọ nǹkan tó ṣe fún mi o tó sọ mí dọkùnrin ni o mm. àwọn èèyàn ṣàmọ̀ wípé mo pe lọmọkùnrin. Bale, <laughs> oh. have a seat, darling. Ah. I, I will pay drink. No, Okay, that's fine. That's fine. Wait. Bale. Ah. Sorry, darling. Sleepy? Mm-hmm. Mm, relax, it's enough. relax. Ah, relax. Yeah. There we go. you don't talk. Is that clear? That is very, very clear. Very good. Listen and listen very good. <laughs> Adéoyè. Adéoyè lẹ́nu dídùn. Afàgbèrè Ìṣọlá. <laughs> Ṣé o ti wá rí i pé o ti ń gugi látọjọ́ o ti wá ṣègùn báyìí? Ah! Adéoyè ìyá màmá jẹ́ o wo ara mà ní ẹ o wa ló ṣe bẹ́ẹ̀ mọ́ sórí náà wo mi dáadáa kó tó lè láti òkè délẹ̀ mo lè ṣe ìrànlọ́sẹ̀. wọ́n ti fọ ọ. nítorí irú ọkùnrin bíi tiẹ̀ báyìí tó máa ń ṣe obìnrin jálajàla tó máa ń ṣe obìnrin ṣàkàṣàkà nínú wa ìṣe wà láyé ṣe wá rí pé tiẹ̀ ti báyìí báyìí ṣorí pé o ti ṣiṣẹ́ báyìí ṣorí pé yàrá jẹ́ báyìí keep quiet. ṣé o mọ̀ pé lọ́jọ́ kìíní àná nígbà tèmi àti ẹ̀ ń sọ̀rọ̀ mo sọ pé awífúnni kó tó dá ni àgbà kí ni àgbà jàkadì ni ṣé wá rí pé bàbá bàbá ìjàkadì ni mí báyìí ṣorí báyìí mo wá sọ nǹkan fún ẹ̀ sí number one láti èní ìlọ inú ilé tó wà ń bẹ̀ yìí wò dáadáa mi gbọ́dọ̀ rí ẹ ń bẹ̀ mọ́. ó ti di ti tèmi láti èní lọ. má jáde ẹsẹ̀ ẹsẹ̀ má jáde tú ẹsẹ̀ mi má jáde. tí o bá fẹ́ wọlé ní òjijì hmm? tí má sọ̀rọ̀ kó dákẹ́ hmm? if you talk wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ ò ní believe rárá. no work again. good. number two o gbọ́dọ̀ bá obìnrin kankan ní àjọṣepọ̀ mọ́ láti èní lọ yàtọ̀ sí èmi nìkan. Yeah. Mm. Mm. every Thursday Mama wa bẹ́ẹ̀ nílé ibi tó bá ń gbé màmá bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ tí bá dẹ̀ ti ń bọ̀ báyìí mi ì fẹ́ rí anybody anybody mi ì fẹ́ rí ń bẹ̀ àmọ́ màá tẹ̀ wá ṣe nǹkan kan fún ẹ kọ́ba lè mama máa tún nǹkan tí ò sọnù kiri ma fún ẹ ní chance kó lọ fẹ́ yàwó ah. àmọ́ ìwọ àtìyàwó yẹn ẹ gbọ́dọ̀ bá ara yín ní àjọṣepọ̀ kankan ah, yàtọ̀ sí èmi yìí nìkan ṣoṣo ìyàwó useless I said she should keep quiet tí o bá fẹ́ kí ilẹ̀ lanu kó gbé ẹ̀mí ní òjijì hmm? tí bá ń sọ̀rọ̀ kó dákẹ́ mm-hmm. yeah and again ṣorí tó bá ń ṣe business profit tó máa máa rí máa kéré sí owó tó máa máa san jáde tí ò bá yẹ jẹ́ kí explain fún ẹ ṣé o mọ̀ pé Richard cards ń sìn àwọn tó ń ta wọn kì í make profit tó pọ̀ they make little profits àwọn tó bá ṣe bulk purchases wọ́n lè rí bóyá bíi thirty thousand naira they can't see more I guess àmọ́ owó tó máa máa san jáde gbọ́dọ̀ wà bí bóyá three hundred thousand and over. Hmm. Another thing kí ló mú ẹ ọ mà tí ì rí nǹkan kan àìṣe máa bẹ̀rẹ̀ máa ní o ìyá jẹ́ ṣége sí ẹ lára wá gbọ́ sórí kó wá wọ̀n gbogbo àwọn ẹbí ẹ pátápátá gbogbo àwọn ẹbí ẹ pátápátá wá sọ fún ọ wípé mo ní pé ní ọjọ́ kí ọjọ́ tó bá try láti wádìí nǹkan tí ò sọnù kiri bóyá ó fẹ́ wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ ọmọ àfikún ṣèfàjẹ ni kí ni mo sọ fún ẹ warn them properly. Ogbó àbọ̀ dá mi lóhùn. For your information, this is just the starting point. Ẹwà mm-hmm. mm-hmm. mm-hmm. ẹsẹ̀ ẹsẹ̀ mi ẹwà. Ah, Adéoyè, mo ti fọ́nbù. Látìgbà tí yẹn ti ṣẹlẹ̀ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn yẹn bàbá ni mo ti wà nínú gbogbo wàhálà tí mo wà tí mo manage ara mi mi wá jẹ́ èèyàn àní ayé ni mi wà mo sí lókè mi ò sí nsàlẹ̀ mo kàn wá float ni mo wá dẹ́n tó fẹ́ yàwó tọkùnrin ń bá mi sábìsì ẹ̀ lẹ́mi. èyí tó dùn mí dùn nìyẹn bàbá mo wá mọ̀ ọkùnrin mi gun orí ìyàwó mi wọ́n sábìsì ẹ̀ olóyún ó gbé wánu ilé lẹ́mi èmi kí n ah! èmi máa ń ṣe ni wọ́n fún ìyàwó mi gbogbo kí ni ń dùn mí ń bà mí lọ́kàn jẹ́ mi ò gbádùn àmọ́ point ta dé yìí bàbá ẹ help me ẹ help me. ṣé kése ló ṣe rí yóò ti rí nu orí rẹ ò ní kanlẹ̀ ẹsẹ̀ rẹ ò ní dókè wọ́n sọ ọ́ sáàrin méjì wọ́n wá fi ọ́ làkàlàkà bí omi àdàkọ́. ọkọ bí ṣe fún mi lẹ́sọ̀ yẹn ó fi yà jẹ mí o ó fi yà jẹ mí o mo gba arúgbó ẹ̀ ó fi yà jẹ mí o wọ̀nranwọ̀nran ìwọ òrìṣẹ́ láabi tí wọ́n ti ṣe láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ a sì bí ọ pé ta ló fi jọ ọ̀rẹ́ ni tọ́ka sí àwítà láìwí opó kì í ṣọmọ àlè sí ọ wo bí yìí má mutí má mu sìgá má ṣe ṣìnà àwọn mùsùlùmí ti ń kéde rẹ̀ tipẹ́ àwọn onígbàgbọ́ ń kéde rẹ̀ tipẹ́ ẹlẹ́sìn àbáláyé ń kéde rẹ̀ nítorí tani. ni ṣé ìwọ rò pé olódùmarè ní ohun tó fẹ́ gbà ń bẹ̀ ni fáǹfààní ara wa ní kí ni ó kan lọ́hùn nínú ejò sàyà jẹ́ gbọ́ kò sí yìí gbogbo òfin tó lódùmarè kàálẹ̀ pé ká mọ̀ sí fáǹfààní ara wa ni káàlè lálàáfíà káàlè lẹ́mìí gígùn káàlè gbélé ayé ká ṣe lé ayé pẹ́pẹ́pẹ́. Pe, pe, àmọ́ tí mo mọ̀ ní pé kí n tó dáyé làwọn oníwàásí ti ń ṣe náà ti ń ṣèkìlọ̀ àmọ́ ẹni tí ó gbọ́ ó gbọ́ ẹni ò ní gbọ́ náà ò ní gbọ́ ṣe bí gbogbo wa la mọ̀ pé èṣù náà níran àwọn oníwà tẹ̀lé èṣù lọ bí o bá ń ṣerú ẹ̀yìn aláìgbọ́rọ̀ wọn. ọlọ́run tẹ bàbá mo ṣetán láti padà mo ti ṣetán láti padà ẹjọ́ torí ọlọ́run bàbá mo fọlọ́ ọba bẹ̀. àbọ̀rọ̀ lásán fún ọmọlúwàbí èrò tètè jí èrò jẹ́lẹ̀ ò mọ́ tèrò là ń wí fèrò bó bá burú tán ìwọ nìkan ní òkú òkú ti yá bí òkú ti yẹ báyìí ẹ wò ó káà tó dáyé kán tó bí mi ni wọ́n ti ń fi orin àti ọ̀rọ̀ ṣèkìlọ̀ fún ọmọ ọ̀dẹ́ adarí wọn ẹni tí ó gbọ́ ó gbọ́ ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ni ó kù sọ́wọ́ adọ́mọ́gbà wò mí òkú ọ̀nà àbáyọ ọyọ kan ṣó ṣoṣo báyìí ikú yóò fi ní dàmú fa gbogbo ọ̀nà àbáyọ tó bá ń wò jẹ́ bàbá mi. ó tún dókòlé ó dókòlé ah! ó tún gbé ìwọ̀jẹ́ ah! ilẹ̀ tó jókòó ti gbé ìwọ̀jẹ́. mi ò mọ̀ mi ò mọ̀. Ah! ẹ má bínú. ìmọ̀ rẹ̀ wò. ẹ má bínú. mo jókòó lẹ̀. mi ò jókòó lẹ̀ lẹ́nu. ó ká mi lára ni bàbá. ọ̀dà ọ̀nà kan ṣoṣo ló kù o tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ ìkú tó bá dẹ̀ kú yóò dàkú fa ọ̀nà kan ṣoṣo ọ̀hún tó kù ni pé kí wọ́n fi ẹ̀mí rẹ lẹ̀ kó o fi ra ti gbogbo ẹbí rẹ tó àìjẹ́ bẹ́ẹ̀ ó ti gbére ṣòkòtò wèrè ó homem ele é ibù wọ̀mí homem tí mo fẹ́ bi ọ́ rèé ó ṣe àbó ṣe gbólóhùn kọ́ńtà gan. ìyá sọ̀rọ̀. ó ṣe